Manama Manama Manama Manama Manama Manama Emore o Emore o Emore o Manama Emore o Emore o Emore o Manama wẹ jọ náà bí mẹ́sàáyé bá mi jà mú mẹ́sàáyé wẹ̀ kò ní pẹ́ pápá. débìdé bí débìdé bìdé ẹ bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ ee bídè bí o bídè bídè bídè mi o. bídè bídè bídè bídè ẹ bídè bídè bídè bídè ẹ bídè bídè ẹ. Come on, come on, come on, come on olùdásíkàsí wọn. Ah, ah. every food every food ni jà every food ni. every food lè ah, ọmọ mi jà ọmọ mi àbíàmọ́ ọmọ ẹni lẹ́lẹ́lẹ́jọ kó kó bẹ́ẹ̀ ṣe lọ. èwo dúró dájú bí tó máa tó máa sọ ọmọ mo máa jẹ́ kó yẹ bí ọkọ mi lónìí lẹ́yìn máa fojú ẹ̀kọ́ ìmọ̀ nínú lẹ́yìn. èwo ni kò yá ṣe kí ló ṣẹlẹ̀ ah, ṣé ọmọ yìí mo sọ sílẹ̀ ní àbí ẹ̀ ní pé bèbí. orí ẹ̀ ti dàrú wo kò ó ní ràánù. <laughs> ìmọ̀ rẹ̀ o ìmọ̀ rẹ̀ o ìmọ̀ rẹ̀ o máa ná àwọn kan wà tó ń ṣe tó ń bí mi mo dọ́gbọ́n dọwọ́ rò àjọsọ báàgì tó máa sọ́dọ̀ kí kò tó àwọn àwọn òṣìṣẹ́ mo fẹ́ sọ fún gbogbo bíbélì àtọ̀gá ṣe jọ jáde gbogbo ìgbà wọn ò kí ń fún ẹni tánṣó tánṣó àwọn ọ̀rẹ́ wọn gbogbo àwọn ọlọ́rẹ̀bì tó lọ pàdé wọn pé èyí tèrè ìjìdí àmọ́ àwọn sẹ́yìn rápò tí wọ́n sọ tó bá kọ́ sẹ́nu yẹ kó kọ́ sáyà èmi mú ẹjẹ́ bìnà ọ̀ ẹ́ o lè rí nǹkan o tẹ̀lé bá tó kà kọ́ là ọ̀. yóò ní pẹ̀lú ẹ̀ sọ́ọ̀ wọ́n fi ẹsìn géètì bẹ́ẹ̀ gẹ́gẹ́ driver lọ́gbà yìí as a matter of fact chief driver gbogbo ní ọgbà yìí ọlọ́ọ̀lọ́ọ̀ ni mo jẹ́ mo fẹ́ sọ wípé bó ṣe wà lẹ́nu géètì yẹn kò sí nǹkan tó ń kọ́ sí wọn náà lọ́wọ́ ọjọ́ àti mo ti sọ ká ah, iye tí báyìí mo gbà lé mi. Yes, sir. Yes, sir. máa jẹ kí ló máa mu you know. for now i'm okay. ìwọ tó ti ń bọ̀ láti lóyún even if you don't wanna eat anything now um, ṣe kàn bẹ́ẹ̀ mú mi at least omi tútù kò ṣe fi step down. well if you insist. oh thank you. Um, wait, rice. uh, please come over please please attend to her please. just give me water. she want water here table thank you very much. Um, ó dàbí pé last time samuel ó sọ fún mi pé ìwọ náà gbé ní amẹ́ríkà níbo lamẹ́ríkà ló gbé. sorry my phone. No, okay, sorry, i'm with you. Uh, yeah. Um, question ló bèrè lẹ́ẹ̀kan yẹn náà. níbo ló gbé lamẹ́ríkà because èmi ìgbà tí mi wà lamẹ́ríkà náà Chicago ló ń gbé. ibẹ̀ lèmi náà gbé yà yà ẹ ní ibẹ̀. èmi the same Chicago báyìí tí mo wà ní the last day. You know, girl, lè ní. how really imagine jáde I see I see It's so obvious <laughs> thank you very much Ash thank you so much ṣé wọn kí to fún yín kàn. ó wàá mú àwọn tó fún ọ àwọn ẹ̀gbọ́n rẹ̀ lèmi máa ń tẹ̀lé káàkiri nígbà tí mo wà ní Chicago ọ̀yìn orí take me out take to club and everything iṣẹ́ ọ̀gbà tí mo ń kó nínú ìdúrà náà mi ò jẹ́ kó mọ̀ nǹkan tó bá mi wà ní ẹ̀kọ́ wa. bẹ́ẹ̀ ó ṣe ní ká fọ̀rọ̀ òkè òkun sílẹ̀ ṣé sọ tiwa náà náà ọjọ́ ọ̀nà náà ti gba Abẹ́òkúta expressway ni tó bá dé abúlé ẹ̀gbá ó ti fáì gan-an bíríìjì àràǹdẹ̀ láti bẹ̀ sílẹ̀ o wọ́n lọ sọ́nà ìyànà pàjá ó ṣòdì. I'm not used to that to all those areas you know mi kí ni mo fẹ́ lọ ṣe gbogbo bẹ́ẹ̀ àwọn ibi tí mo mọ̀ náà ni. yẹ fún cool. kú ah! fún mi kú yẹ gbogbo ẹ̀dá àbí yẹ máa kú lẹ máa kú lẹ máa kú lọ ẹ máa kú lẹ ní kọ̀ọ̀kan gbogbo ẹ̀dá àbí báyìí. They don't really cause people. Clearly she knows what we were doing this guy. Why are you taking like a stupid girl? Má bínú, fóònù mi kú ni náà. Èmi ò dẹ̀ kí náà kí fóònù mi máa kú wo. Ènìyàn tí mo bá sọ̀rọ̀ yẹn, ó wà very important gan ni. Ah, ó dẹ̀ ta ó ta mí lára gan ni. Tí fóònù mi bá ti kú bẹ́ẹ̀, ó máa ń ká mi lára gan, ó máa ń ta mí lára ni. Ah, Àbúmọ́bí tí mo ti lè ráyè chájì díẹ̀ mi báyìí, púpọ̀ tẹ̀ fi kí lè fi yan. You know what? Um, No, John, I think there is a socket, but I'm not, sure for the confusion. Ah. Take mo ṣe pé mi duty morning night in fact gbogbo duty ni mò ń ṣe ń sìn. ṣé kò pọ́sibú kí ẹ̀yin kò lọ kọ́ṣẹ́ rẹ̀ nígbà kí ni gbogbo. I know. Jesus Christ Auntie! oh iṣan tí mo sọ ẹ má bínú i'm so sorry ẹ mọ̀ yìí pé àlejò tí kò kì í máa sọ fún yàn kó tó bá yàn òun ni. àǹtí ní kẹ́ wá fi tó ba mr bawade. ẹ jẹ́ má bínú ọkọ ẹ má bínú ṣe pé ẹ jù ẹ má bínú. àǹtí ìwọ ó ga ọ. gbígbígbígbé sọ bẹ́ẹ̀ ní kókè wa gan an àti ibẹ̀ ó ti gbọ́ kí n tiẹ̀ apá máa wọ̀ wọ́n ló bẹ́ẹ̀ sanwó nǹkan tó mọ bó ṣe rí. bẹ́ẹ̀ni. bí mo ṣe lọ sílẹ̀ tí màá fi padà dé yìí ẹ̀pọ̀ ti kó gbogbo fún mi lọ ni ẹ̀dọ̀ mi ti ṣí sílẹ̀ tó túmọ̀ sí pé ebi ti fẹ́ máa pa mí ah, ṣé èmi lè rí nǹkan jẹ́ bí báyìí ni. fúwa ẹ̀ bá wa pẹpẹ súpù wa aṣọ tẹ̀ dẹ̀ wa. ẹ ẹ ní wọn ikú ọbì ni. ẹ̀ẹ́dẹ̀ náà. lè ta ẹ lọ náà wà pé káre ẹ lọ gbé e wá bó ṣe rí ọ̀pọ̀ àwọn ọ̀gá àwọn. ṣé nǹkan ti lè gbin ẹ ṣíṣú kò máa ọkẹ pẹ̀lú Ó jẹ́ ṣìjẹ́ kan gbèdé lè jẹ́ <laughs> lè jẹ́ ọ̀tá mi lè jẹ́ náà. gbogbo ẹ̀ ṣe wá rí bí àṣejẹ báyìí ah, ó ga o. kílè ah, ọjọ́ ah, wá rí bẹ́ẹ̀ lè yóò dáa o ẹ kí n lórí kí náà pàpà sí àwọn nǹkan tí ẹ ń ṣe. gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ mà. wọ́n gbé gbogbo sí ikú ọ̀wájú mi náà kí ni yóò dájú ló da gbogbo irú náà lè gbé màá ti jẹ́ bẹ̀rẹ̀. ẹ kíni bí àmì tí bá ra súyà lọ́dọ̀ mọ́lá ṣé èmi nígbà tẹ́sítì ni. àsọtẹ́lẹ̀ lè tí bá fi lè gbé sí sálẹ̀ ìrìn tí màá yọ. How much is it? Eight hundred naira. Eight hundred naira. Okay, I'll pay for it. Ẹ̀ẹ́dẹ̀gbẹ́ kìíní dẹ̀. Alọ́mọdé lé. Máa lọ tẹ́bàá sí kíkún mi. Adeleke sí. mo ti mọ̀ pé mi ò lè má rí nǹkan tó ń wù mí jẹ ládùúgbò tó ní ti ní kí wá pàdé yìí tó èmi gan ti fúnra ara mi dání kí là ń sọ kí là ń fà òrì fùfú rè fùfú gidi ló funfun ní kẹ́kẹ́kẹ́ òrì tó ti jẹ́ lóúnjẹ léèrí fún àtẹ̀já dídí African dish náà pè é lọ́dọ̀ tiwa o wo tó bá tó bá jẹ irú ẹ̀ ó ní bẹ́ẹ̀ tó jẹ ẹ̀mí mọ̀ láyé ẹ̀ ó jẹ gidi ni ó yára lóore ara máa máa dán ni oúnjẹ tó dáa láyé yìí tó kò sí èmi ò ní láti pín ká máa pa owó ní pọ́npọ́n tó yẹ mi lè jẹ́ kó waste owó ẹ̀mí rẹ̀ mo ṣe ń wò mí mo nídìí eh, owó tó bá ní ìwò pé màá tẹ́tẹ́ pàdé owó tí máa dá àti ìtọ́jú kankan pọ̀ ló yẹ n bá lè fún mi bíi fifty thousand naira mo fẹ́ lò ní ọ mi ò ní kó fún mi gbogbo ẹ̀sán o tó yẹ wọn bá nǹkan tí o bá ní ní agbára àbí ọ̀nà máa jẹ díẹ̀ ni. Ah, <laughs> hmm o ti jú sáà níbi tí mo dẹ̀ jẹ́ fẹ́ onípò kí dáadáa ó tún kápá mi lójà ni jẹ́ díẹ̀. I will give you the fifty thousand naira now. Do you have your account number with you? Account number mi. Má fún ẹ̀. Má fún ẹ̀. Jẹ́ pé eh, triple zero nine six eight two one nine seven yes. Um, Nike, right? Nike Aderisola. Aderisola, okay. GTB Bank. Mm-hmm. Mm-hmm. GT Bank. Okay. The money has been transferred to your account. Now, you can check it. How much did you get? Yeah, no, you're Manama. Manama. Manama. Manama. Fifty thousand naira. Iyo ma ṣe o ṣe o ṣe o don't touch me with that hand. It's fine. It's alright. It's alright. It's alright. Just sit down. Sit down. You wá ní ṣẹ́yìn tí yóò sọ́kúrú ní lọ́rùn wá yẹ ní lódùn èmi nìkan fífi kalẹ̀ náà náà máa bá mi pèsè fún ẹ ò ní ráàrin sọnù ò ní bọ́ sọ́wọ́ gbogbo bó bá ṣe lù bẹ́ẹ̀ ó máa máa dùn fún ẹ náà lọ́wọ́ ṣé o ẹlẹ́dàá jọ ṣé o mi ò parí ọlọ́wọ́ ṣé o ní kíkà sọ ṣé mi ò pariwo inú mi ló dùn ún sórí lọ́dọ̀ nǹkan bá ṣòro fẹ́yàn tí ò bá dùn sọ́nà ọlọ́ọ̀lẹ́ máa ṣèmí ìfẹ́ inú mi dùn gan ni dẹ́ máa wo ìṣẹ̀ pariwo kó rá sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ ni omi ìlẹ́pàriwo ó dẹ̀ lóò jẹja díẹ̀ díẹ̀. manama manama manama manama wa pa ọmọ ọmọ yín kọ. ìmọ̀lẹ́ o manama ìmọ̀lẹ́ o ìmọ̀lẹ́ o ìmọ̀lẹ́ o manama kẹsà adúpẹ́ mọ̀ adúpẹ́ fọlọ́run ìní mà dá o orílẹ̀ la máa máa rí o ọmọ ńlá. manama manama manama manama ìmọ̀ọ́rẹ́ o ìmọ̀ọ́rẹ́ o ìmọ̀ọ́rẹ́ o manama. kí ló ṣẹlẹ̀ kí ló dé kí lẹ̀ kí wàá lẹ káwọ́ gbéra fún nǹkan tí mo fún yín lówó pé tẹ lọ mo ti jẹ tán. ọmọ àlè ni ẹ dọ́nà ṣé ìyá aláya gbogbo yín ìpọ̀nrípọ̀ngbà yín ló ṣiṣẹ́ owó yẹn pamọ́ sí mi lọ́wọ́ mo wá fún yín lówó kẹ kan ẹ wá mú ẹ rà má bọ́ ṣe rojú ẹ ti já wèrè ẹ má wọrí ìgbálẹ̀ lọ́kọ̀ ọ̀yá yín ẹ máa máa fi hàn lórí yóò dá lọ́rùn yẹn mú àlè bó ṣe bọ́bọ́bọ́ ṣe ọ̀pọ̀ mo fò ó bàbá mi tó ṣiṣẹ́ owó mọ́mí ẹ̀wọ̀n kan tí nìkan ṣe fún ọmọ mi. ó kó ìbálẹ̀ kò nínú ìyá rẹ̀. lọ́mọ tí mo ṣe ẹ̀lògùn fún tààrẹ ọ̀yá tí kò gbádùn ẹ̀wọ̀n kan tó ṣe fún ọmọ fún mi. ìyá tó ní ní sùúrù ẹ máa ní sùúrù pẹ̀lú ọ̀rọ̀ níkẹyìn ẹ burú yàn tí níkẹ jẹ́ tó bá ti jọ́bẹ̀ẹ́ náà máa mú ọmọ yín kó lọ́dún ẹ má bàjẹ́ kọ́ ọmọ yín wà lọ́dún ẹ mọ́ wọ́n náà lọ́ba wọ́n náà máa pẹ̀lú ọ̀pọ̀ jẹ́ òwúrà rẹ̀ ṣé bí bíbá ẹni mo wà tó rà kọ́ fún àwọn ẹ̀ tó yọ̀ mọ́ wọn tó jó mọ́ wọn. ẹ ṣé tó bá rà kọ́ fún wọn ni kó wà lọ́mọ pa fún mi ni ẹ tó bá rà kọ́ fún wọn ni kó lọ́mọ pa fún mi. ẹ wo mo fẹ́ lọ ṣe ìwé fún ilé ni wọ́n ní kí n wá sọ fún yín lọ. mo láyáyí ẹ má ẹ wà fọkàn ọmọ mi mọ́ ṣó ti gbọ́ má fi owó kan ọmọ mi mọ́ kí ló dé náà ọ́bíṣọ́ ni mẹ́ta ni. mọ́mì tó lẹ ní sùúrù ìgbà ni mo nà ọmọ yín. tolú ṣé mo nù ẹ́ mi ò ná mọ́mì ẹ bá mi bá yà àtọ́lú sọ̀rọ̀ mi ò ná ọmọ wọn ti bẹ́ẹ̀ rí pé mo ṣẹ̀ dé ni mo bí i mo bí àní kó o ní sùúrù kò ná kò ná mọ ẹ. ó kè mú fẹ́ lọ ra nǹkan tó ló jẹ́ káàdì jọ lọ ṣe ti gbọ́. orí kì í láyọ̀ ayé máa wọ̀ mí lọ. ó ní sùúrù ṣé o lè tẹ́lẹ̀ yìí. o lè tọ́ mọ́mì mọ́mì lójú ìní mo tì ojú ìní mo tì tí màá ṣe kójú ìní mo tì ni má ti mọ̀ bá tí màá ṣe fún un next time mo ní sọ fún yín mọ́. láti fi ṣòkòtò ìyá rẹ̀ ó bọ́ mi bẹ̀rù mi ò lọ́mọ wọn ò ṣe ti gbọ́. ìwọ náà ti ìwọ náà ṣe yí ìnàmọ́ lọ́mọ kí ló ń ṣe tó ìnàmọ́ lọ́mọ ṣé bí nísìnyí fún àwọn ilé ń kọ́ lọ́ra. mi ò lọ ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mi ò mọ ọmọ kékeré n nà báwo ṣe máa nà wọn mi ò nà. Manama, Manama, Emore o, Emore o, Emore o, Manama, Emore o, Emore o, Emore o, Manama, ìṣẹ́jú ìṣẹ́jú ló má rìn sí i lára ó bá rìn sí i lára. ó kélé ó kélé ó kélé ah, ìwọ ni ah, dákun má bínú mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo fẹ́ mú kì ni mo fẹ́ mú kì mo fẹ́ má bọ̀ lẹ́nu déètì. ẹ̀lẹ́ ó yà. ànàmọ́ èmọ̀ rẹ o mo ti bọ̀ mo ti bọ̀ kọ́kọ́rọ́ ni mo. Anama àkọ́dé yóò máa ní o. Anama ẹgbẹ́ dúró jáde mo ṣe. Anama ìwé ìyàwó lè lè yí. Anama Anama òye mi o. Anama àjẹbùkún ṣe lè o. Anama àìró ó padà wá ọ̀rọ̀ àti ẹ̀fọ́ padà wá o. Àà ní kìkẹ́ ní kìkẹ́. Bẹ́ẹ̀ni, kí ló ṣe yín lójú? ẹ wọ ẹ bọ́ta kẹ bá débi ló jàre mo ní nǹkan tí mo ṣe lé o. ẹ ṣe ti bí ẹni kọ́ kàkà mọ́ ní ẹ̀rẹ́ mo rò pé sọ́rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tí mo fẹ́ sọ nìkan ni pé a máa sọ̀rọ̀ ní ìfẹ́ kí ọ̀rọ̀ mi pẹ̀lú rẹ̀ kí a kan lọ mo kàn sọ fún ẹ pé káyọ̀ kan tí mo kàn fẹ́ sọ ní fún ẹ ni pé bí ẹ mú ọ lọ lé mọ́mí mi retí ọmọ báyìí báyìí ṣé àwọn máa ṣe yín ẹ̀yìn àti ta bá ti kàbọ̀ yìí lójú kan kù yìí. láì ṣe ti kàbọ̀ ni. ẹ kò ẹ lọ jàre ṣé torí ọ̀rọ̀ rádaràda ò sí mọ́. rà jẹ ká dájú ẹ sórí bọ́ọ̀sì wà ní nǹkan tẹ̀mí kan rò ní irú bọ́ọ̀sì wà nílì sí àwọn sọ pé mi pẹ̀lú rẹ fẹ́ rà tí ọmọ pẹ̀lú àbáwá nínú ìta àti ìyá mọ́tò káàkà sí wáyé. bá gbé ìgbàjú fún yín ẹ wọ ẹṣọ ara yà wọn pé máa pọn yín lé ládùúgbò tó fẹ́ àdìsẹ́ ẹ sọ pé nìkẹ́ ó yà mí lóṣù ẹṣọ ara yìí o ẹṣọ ara yìí o ìwọ tó máa wojú mi ẹ kúrò jọ ẹ wọ mọ ẹ má pè mí mọ. ọ̀rọ̀ ya ọ̀rọ̀ mi wọ́n ti máa ṣàkóso ọ̀rọ̀ tí mo fẹ́ rí ọkùnrin gẹ́gẹ́ rí. ẹ wọ tẹ bá tún tẹ bá tún dá mi lọ tún tẹ bá pè nínú àwọn ọ̀rọ̀ òjì báyìí jọ mi máa dáta lé yìí lórí ẹyẹ ẹ̀gbọ́n. Hmm? kí ló dé táwọn nípa àmúná lọ wọ́n ṣẹ́jú náà wọ́n dẹ̀ tún pa àbówó ti tọ́ lórí pípé dùn. Ah! ìta gan mo wà tí ìgbà tí ọmọ èèyàn ló múná lọ létí yìí àwọn mẹ́rin o àwọn mẹ́rin o okele okele ẹkùn mo jẹ́rìí ẹ o ti wá pẹ́. ó sáwọ́ jìnnà sí mi pọ̀ ó ti yẹ kó wá dúpẹ́ ah, mo jẹ́rìí mo bá jẹ́bi idán tó sá fúráfúrá ah, ọkùnrin ti wá balẹ̀ ẹnu tí ń wò yí gan ẹnu ọmú ni bó <laughs> wà ní gbogbo nǹkan báyìí. ayé àwọn bàbá rẹ ò ní dá. ẹ eh, táwọn bàbá rẹ ò ní da ayé ìwọ náà sì ní da èmi ní rẹ mi lójú mi di tẹ́lẹ̀ tójú mi ò bá di ni ó yẹ ṣé babaláwo nìwọ yìí ṣé níbo ni babaláwo ti ń lorú ṣé ìlẹ̀kẹ̀ ilé ìlẹ̀kẹ̀ fani kí n pè ní ní èmi ò ní babaláwo tó lo kú sí àkórí láyé ọ̀dọ̀ rẹ ni mo ti ìwọ èmi wá ṣe kíni ọ̀rọ̀ rẹ oògùn fẹ́ kémi lọ bá nìkẹ́ ni wọ́n wá fún èmi ní àtíkè ipe ẹ̀kẹ́ torí mi fẹ́ tó sọmọ mo wá sàn àtíkè mọ́ ìkan tí màá gbọ́ báyìí àfi láì bóyá gbọ́ gbá mi létí wọn kọ́ dúró etí mi ó yẹ yẹ ó yẹ ó yẹ yẹ ó ní à níkẹ́ etí mi ló bá yẹ ó ní mo fẹ́ jẹ gbá tí mi lẹ́ àfi pọ̀ká à ah! lọ́wọ́ sọ̀rọ̀ ẹ kò wá sí wàhálà mo kò sí wàhálà mo mo mo mo fọ́ lé àwọn irunmọ̀ ilẹ̀ lọ́wọ́ ẹ owó tí mo fọ́ ni bá mi rí tọ́nu ẹ̀ padà. ṣé kì í ṣe pé òun dọ́gbọ́n àti mo fẹ́ dúpẹ́ torógùn yìí ajẹ́bí dán ni ìyìn ṣé fún yàn kó mọ̀ ṣiṣẹ́ rí mo rò pé ìrẹ́ dàrú ṣé torí kọ́ fọ̀jà ìyàwó rẹ̀ kọrùn àbórí rẹ ò pé ni lọ́tọ̀ lọ yá bàbá fìlà afálẹ́sí torí pé bàbá ò sí láyé mọ́ èmi lọ wá fẹ́ bá fún mi lọ́wọ́ mi o. sẹ́yìn ọ̀jẹ̀ èèwọ̀ báyìí sẹ́yìn kọ́ ọ̀jẹ̀ èèwọ̀ sórí rẹ̀ òkú. ṣé ìgbà tí wọ́n wá sóògùn lọ́dọ̀ rẹ̀ èmi àpẹẹrẹ rẹ̀ aṣọ̀rọ̀ èèwọ̀. ọkàn mi fò ní. ọkàn rẹ fò ó dà kí ni èèwọ̀ tó wa. ṣé kí n ṣe pé sí ọ̀rẹ́ rìn sí. mo máa dáràn ẹ mọ̀ ẹ mọ̀ sí ewọ̀ tó yọ lọ. ṣé èmi tí irú ọkùn ọgbọ àwọn bàbá sọrí ṣe ṣe kìnnìkìnnì ọ̀nà àbáyọ ọ̀gbẹ̀rẹ̀ wo kí ni ọjà ìyàwó rẹ tọ́ fi pamọ́ tọ́ ọ lọ gbé kọ́rùn. ó tún rọrùn nílé yìí lọ. akéde gbìyànjú kan lọ́dọ̀ rẹ. ọ̀rọ̀ alẹ́ wa ni. tí bá gbìyànjú kankan lọ́dọ̀ rẹ kì í. èmi ni mo sọ àwọn ewé olórí burúkú ewé kí ni. ẹgbẹ́ àwọn ìyá mi. àwọn ayé àwọn ìyá rẹ ayé wọn ò ní ta ah, káwọn ìyá rẹ máa kéwòn jẹ táwọn yẹn bá bínú sọ́ọ́dí táwọn yàrá bá bínú sọ́dọ̀ mi tí n bá fún wọn kó dín ìmú wọn bàjẹ́ kó pè mí wọn làárẹ̀ èmi sọ èyí wọn mú mi gọ́tà tí wọn mọ̀ ti kábọ̀dí kiri ni o. àbí wèrè ni o àwọn ìyá ti bínú owó mi mo wá gbà owó ìwọ níbo burúkú ṣeré bó bá ṣe wá ní kẹ́ẹ̀dẹ̀ gbà bó bá sọ pé bẹ́ẹ̀ ni ó mà lè sọ pé kó má rí bẹ́ẹ̀. Anama Emore o, emore o, emore o. Manama. Eriro eléyìí rí o. Manama. Yàtọ̀ àwọn client mi ló dá mi tó pẹ́rẹ́ ẹ̀. Sí iṣẹ́ wa, when you are into law, tó bá wà ní law business, oríṣiríṣi nǹkan ni wàá máa bá pàdé, you understand? <laughs> Ká wa lọ. Baby, ọ̀rẹ́ mi kan ó pè mí nísìnyí ó ní ọkọ òun táwọn ti dìjọ wà nínú relationship for long pé òun ṣe discover pé lọ́dún fi ń bá òun lò lórí tí wàá rí kò ṣe bí kó má kọ́lé kó lóun lòun kọ́lé kó má ra mọ́tò kó lóun ní mọ́tò all those things. ìwà burúkú nìyẹn o kò dáa kọkùnrin máa ṣe bẹ́ẹ̀ ọkùnrin tó bá parọ́ fóbìnrin ìwà burúkú ló wù náà obìnrin tí bá fẹ́ fẹ́ àtọkùnrin àtọbìnrin wọn ò gbọdọ̀ parọ́ fún ẹ do you understand let's go. manama mano a mano. Mano a mano. I didn't get that already, so ilé ìkọ́ máa fún mi ní headache. afa kí ni bọ̀ bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ fà níyì. ayé ìyá ti bàjẹ́. ìyá ẹ̀ máa jẹ ajá tó jẹ pẹ̀lú kó ìyá ẹ̀ ló ń ká pa ṣí sọ́kàwé fún ìjà rẹ̀. bàbá ìyá ayé ìyá ẹ̀ máa bàjẹ́ sí mi lọ́wọ́. bàbá ti ṣohun púpọ̀ fún mi ní tèlú ọ̀rọ̀ mi di ijó ọ̀rọ̀ mi dayọ̀ o. ẹni nígbàgbọ́ arére ọjà jẹ́ bàbá ṣohun púpọ̀ fún mi ní tèmi. ìpàdéwò nílò náà bí sùṣà. mo ká ọ̀rùn sókè fún ẹ o jésù jésù jésù mo mọ̀ pé kírọ̀sì yóò ṣiṣẹ́ lójú méjèèjì fún mi ọlọ́run bàbá tuwálì kí ló ṣẹlẹ̀ lọ́gbọ̀n. ọ̀rẹ́ tèmi guess what. èwo ni guess what tó à ń guess lórí kan tó bá fẹ́ sọ ni kó sọ. gẹ̀ẹ́sì ẹ̀gbọ́n ti gbọ̀dù dáadé ṣé gbogbo ẹ̀rọ la fẹ́ máa ṣọ́ tí lè ṣáàṣì. iṣẹ́ mo iṣẹ́ kan báyìí mo ti ń dè láti bí ọdún gbọgbọrọ sẹ́yìn. philippine. wà á ṣeré iṣẹ́ yẹn náà ló sọ ẹ̀rọ rántí ọmọ bí ṣe ń lọ lọ́sàn yìí aago mi kò dùn ní gbangbangba ẹ̀ ní bílíf pé iṣẹ́ yẹn ti drop ṣá. yẹ́ẹ̀ na so ọlọ́run èmi ti mọ̀ tẹ́lẹ̀ mọ́ mo lójú. sọ́ọ́lù sọ́ọ́lù ìdù. ó mọ̀ pé máa ń sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé six five lọ sí ń double six máa jáde double six ti jáde àdá sì ti jẹ́ ọ́tẹ̀. ìtẹ̀sí náà dà wípé ọlọ́run ọba ó ṣeun púpọ̀ fún mi ẹgbẹ́ mi ìlẹ̀ dáadé tán ẹ̀yìn gáà ìṣáájú bá iṣẹ́ ọ̀rẹ́ ọlọ́run máa dẹ̀ fún yín náà màá gbé yín jẹ ayé besta brown jíbẹ̀ ni màá gbé yín lọ tàbá kú òun bẹ́ẹ̀ tó àwọn ará lọ fi kalẹ̀ sí qlox màá kọ́ máa rántí fún yín ẹ kọ́ máa ṣá ẹsìn mi lọ́wọ́ ẹ máa ẹ máa gbé pósí wọlé ẹ ṣe gbé pósí wọlé àwọn gbé pósí jáde ọlọ́. mọ́tò mi ń bọ̀ bá oníṣẹ́ ìmúṣe lọ́wọ́ báyìí ọlọ́run òṣìṣẹ́ náà ló bá sọ̀rọ̀ ó máa sanwó fún mi wọ bí mo ṣe wà yìí five million ló máa fún mi lọ́wọ́ ẹ̀ báyìí ẹ fi kílẹ̀ mọ́tò mi. nígbà tí wọ́n gba owó títí ẹ̀ èló ló fún mi. how much is it. normal question ló ń béèrè lọ́wọ́ ẹ̀ wúyù ẹ̀. gbogbo ọmọ méjì fún ẹ náà tún sọ ló ṣe mọ́jú chicken wà á ń bẹ̀ barbecue wà á ń bẹ̀ bó ṣe ń jẹ gbogbo ẹ̀ náà nìyẹn tó wáyé pé òdì náà pé kí fún ẹ ló máa fún ẹ. lẹ́nu sọ òun èyí ṣe bí bàbá fúra yìí o ìwé àti ta ni ókè ìyẹn ló fẹ́ di owó fèmí àbí ó kàn sọ̀rọ̀ five million lẹ́ẹ̀kan lọ kí lẹ̀ kó yẹn lẹ̀ fún ẹ wá dẹ̀ gbà. ẹ wo bí ẹ wo bí nǹkan tá a sọ ojú o a gbọ́dọ̀ pé bàbá o ẹ mọ̀ pé bàbá ti jẹ́ kó yé wa yé pé tíṣà yóò bá dún tí yóò bá jáde àjẹpá ò mọ ewé ṣe àwọn omegbò sáàbọ̀ ọ̀rọ̀. oyè tí tó gbà lọ ó láti gbà bọ̀ àdúrà. ọ̀rẹ́ mi ṣe rẹ̀ sí ṣírí èyí méjì yìí gbogbogbò ilé wa pẹ̀lú mi ò yí spirit ṣé ilé bó ṣe wà yìí ó ti jones now. mo gbọ́dọ̀ pé bàbá yẹn kì í já wọn because bàbá yẹn sọ pé wọ́n máa sanwó ìwé mi máa jọ. Ah, ẹ wá o alóyún bàbá ni ẹ bá mi dá ẹ bẹ́ẹ̀. baba baba mi pé baba ti bọ̀ mo ti fún yàn fún mi nítorí ọlọ́mọ àjẹ lórí fún èèmọ láyé mi pẹ̀lú owó tí mo gbà mo ti dá àṣẹ àwọn. bẹ́ẹ̀ mo ti jẹ́ ṣé ló bàbá yẹn ni. aláǹdọ̀ blue. ọgá ọ̀làmì gánjà ẹ lo ah, omi sá oògùn bàbá àgbàlagbà àtọ́ alẹ́ ẹ eh, bàbá ọwọ́ mi wà lókè ọlọ́ọ̀ ọwọ́ mi wà lókè bàbá mi ọlọ́ọ̀ ẹ gbà ẹ gbà ẹ gbà ẹ bá ti ní kó wálẹ̀ ló wá wálẹ̀ ọlọ́run abágbà ẹbí mo ń sọ̀rọ̀ ọmọ làwọn àlè tó ẹ tó bẹ̀ ó ga ẹ̀ tí ẹ̀rí wa ẹ̀ wa anyway our good news for ló tọ̀ yẹn wa ṣé ẹ gbọ́ mi ṣá ṣe ẹ rí iṣẹ́ tẹ̀ bá mi dì í gbà yẹn iṣẹ́ fi dùn mí iṣẹ́ ti padà drop o ẹ gbà bẹ́ẹ̀ bàbá láti ọdún yìí. ọlọ́ọ̀ ṣe ní pé iṣẹ́ ọwọ́ yìí iṣẹ́ ọwọ́ yìí dùn gan-an ọlọ́ọ̀ bàbá ẹ̀wọ̀n ẹ̀ ní dákẹ́ o because wọ́n ní etí tó bá gbà lọ ó gbọ́dọ̀ gbà bọ̀ a lè ti má bọ̀ wá fún yín sí so gbogbo bẹ́ẹ̀ má bíà bíà màmá yẹn kẹ́ mọ̀ màmá ló ti yẹ yín sí màá rẹ̀ mi ta àkáǹtì yín ẹ́ kí lẹ sọ. ẹ wà ẹni bí ìrúkọ tí bàbá yẹn sọ bàbá yẹn kó máa yé mi pé òun ò ṣe kọ́kọ́ lórí ọ̀rọ̀ owó yẹn. ó lè ṣí ọ̀ṣà. ọ̀gbẹ́ni bọ́lá ṣe ló máa wá nìyẹn fún bàbá rẹ̀ kóòtù fún un. ẹ ló bàbá ẹ ẹ mọ̀ kọ́ ló wá bùn ẹ̀ ẹ màmá pè yín létà ó ti yẹn sìn ẹ ok ok kò sí wàhálà ẹ ok ó là. Ah, ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ ká máa nọ́tìsì kankan o kò séré fọlọ́dẹ tó pajá o ọmọ ìyá ẹ̀ ló pa o síkẹ́rìtì làwọn méjèèjì o a gbọ́dọ̀ lọ bá bàbá yẹn o because bàbá yẹn ó lè jẹ́ pé kọ́kọ́ ni wàá ti ṣẹ̀ kí bàbá yẹn má fẹ́ sọ fún wa o. but before any other thing today is Friday we gats do. someone unnecessary was kalorun na to. oyi you no dey reason we talk. why. Why you dey behave like Frayo? Sure! What for this? Man, ah, man. Emore o, emore o, emore o. Man, ah, man. Emore o, emore o, emore o. Man, ah, man. Ìṣẹ́jú ìṣẹ́jú ló máa rìn sí i lára. Ó bá rìn sí i lára. Ọdún ìbàdàn jù láyé Ṣé yẹ? Débọ̀ àbí? Ṣé wá débọ̀ tó wá wá ó lẹ́nu gan bí o àwọn márùn-ún ní dírẹ́bà wa níbi ṣùgbọ́n àwọn méjì ló ń kó wájú débọ̀ àti àjàgbé ṣùgbọ́n débọ̀ wá ṣe ọ̀gá fún àjàgbé kò sí mọ́tò débọ̀ lè wa. ṣe ṣọ́ọ̀pù ẹ̀mọ débọ̀ tèmi sọ ṣá. débi débọ̀ ò lè sọ ṣé mo fẹ́ mọ dé àti débọ̀ méjì ni. ó ah, débọ̀ mi náà ni ọ̀rẹ́ mi ni èmi mú wá síbi èmi mọ́ Débọ̀, o lálejò. See, grab your cup in there. Fast. Kí ló sọ fún? Ó ní òun wá ẹ wá mo á sọ pé à débọ̀ ò débọ̀ yẹn ò mo tún wá pọ̀ ẹ̀lẹ́ mo ní ìwọ ní senior driver gbogbo wa níbi pé o mọ mọ́tò wa bàjẹ́. ọ̀dẹ̀ ni ẹjọ́ wẹ́wẹ́ ẹ̀dẹ̀ ti pọ̀ jù òpònú ni ẹ sọ mi driver ọmọ tó yẹ pé mo sọ fún pé reason tí mo ṣe máa wọ white àti black lójoojúmọ́ ni pé lọ́ọ̀yà ni mi tí mo tún sọ fún pé company mi ni Ògèdèngbé ipe Ògèdèngbé law firm èmi mo ní ó sọ fún mi pé mi ni senior driver wẹ́rẹ́ ní ẹni tí ò sọ ń ṣé mo láti sọ gbogbo nǹkan fún ẹni are you stupid ṣé o dọ́ọ̀mù ni. wàá ti sọ fún mi tó bá sọ fún mi àti kí ẹlẹ́yìn àpò lọ́ọ̀yà mi. wàá kí lẹ́yìn báwo ṣé dandan kí sọ fún ẹ ṣé ìwọ ò lè kó ó béèrè dé bọ̀ wá dẹ̀ pé. Manama, Manama. Manama. Manama. Òrírò eléyìí rí o. Manama. Àkọ́dé yóò máa ní o. Manama. Ó o. Manama. èèyàn lẹ́ẹ̀kan kan téèyàn ò gbé ṣe bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ nìyẹn sílẹ̀ ìwúlógún àpépá. kí n ò dé pé fóònù mi n ò dé pé kọ́ mi àwọn ẹ gbọ́dọ̀ gbé fóyín ṣàmùkú ṣàpọ̀kù tí bàbá sọ àwọn ẹ gbọ́dọ̀ gbé fóyín ọmọ ẹ rọ̀ mọ́ ilé ayé ẹ success of your life ni o gbọ́dọ̀ gbé kó o gbọ́dọ̀ gbé fóyín o you try no by continue trying it o máa gbé fẹ́. ẹ lo. Hello? this is mọ́ṣúárì mọ́ṣúárì lẹ́jẹ́ sí o òkú mélòó lẹ nílẹ̀ òkú náà má gbà mí báyìí o eh, òkú òkú mélòó ló ṣe bíbo ló ti ṣẹlẹ̀. manama manama mọ́ṣúárì òkú ni kò lóye fún mi. mọ́ṣúárì báwo ṣé ṣe pé ọmọ yẹn àfọ ìjẹsà ọmọ yẹn lógún àfọ ìjẹ ni à ah, irọ́ o ó gbọ́dọ̀ fi à ah, ó gbọ́dọ̀ sọ̀rọ̀ nọ́mà ah tútù pé tútù pé. anama ìṣẹ́jú ìṣẹ́jú ló má rìn sí i lára tó bá rìn sí i lára a máa lọ máa ṣe wù. ẹ ló yẹ ẹsọ mélòó lẹ nílẹ̀. ṣé bẹ́ẹ̀ lẹ pẹ̀lẹ́ kan a ní mọ́ṣúárì ní mọ́ṣúárì lẹ pè mọ́ṣúárì wrong number ni. níkẹ́ mi ni níkẹ́ ó mọ̀ kan yẹ farabalẹ̀ làwọn àlọ́ sọ̀rọ̀ làwọn. ẹni mọ́ṣúárì lẹ́ ń pèsè ẹ̀kọ́ sẹ́ni tó jórúkọ yẹn níbí báyìí mọ́ṣúárì mọ́ṣúárì òkú ásídẹ̀ǹtì dẹ̀ la máa ń gbà èèyàn mélòó lẹ nílẹ̀ tó kú. tìlú èmi ọkọ ẹni mò ń sọ̀rọ̀ náà làwọn àlọ́ ń sọ̀rọ̀ níkẹ́ calm down. kò sẹ́ni tó jẹ́ níkẹ́ bí kò sí kò sí. níkẹ́ níkẹ́. ọmọ ìdókòsá fún ìdókòsá fún àbọ̀ ìdí o. níkẹ́ ṣe máa sọ fún òun rí mi mọ́ lórí kí ni ó yẹ máa sọ pé òfin nínú kí ni mo ṣe fún. ah kò pọ́sibú o kò pọ́sibú kó lọ pọ̀ òde owó owó yìí ni mo mọ̀ mo ta mo ẹ̀ yà mo ta ẹ̀. manama manama. oge ti pa fóònù. ayé ẹ padà switch off mi lọ́wọ́ ibi tí mo rò pé ẹ máa padà ẹ kò fún yín five minutes. Hmm. switch off ó ń pẹ́ kíkọ́ mi ràwì agbọ́dọ̀ wọ ọmọ yẹn o àwọn pàǹgọ́dọ̀ olókùn tá à ń sìn yìí o àwọn sàbálà kẹ̀kẹ́ ojú mi ló gbọ́ abẹ́mi ògùn agbọ́dọ̀ wọ ọmọ yẹn o àkógun ayé má lọ wọ mi o. ní kí o lè ṣe báyìí fún mi kó kó sí ìlú kò lọ nínú ayé mi o ò lè lọ ní kí o lè lọ. ìmọ̀ọ́rẹ́ o ìmọ̀ọ́rẹ́ o ìmọ̀ọ́rẹ́ o anama. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ojú ẹ̀ ń o. Dubai tó lọ ẹ ó bá ẹ lára mo fa gbogbo tó ṣe lọ gbogbo gbogbo ẹ o ti tóbi dé òdòdó fọlá ẹrìn mi náà wọ́n fẹ́ pé góòdì ló jù ó rà wá má dára jù ọ̀rẹ́ mi òun fọ́ fún ẹ gan ni òru ẹ òru mi ò dẹ̀ jọ fọnà Dubai wẹ̀ mí náà nà ọ́ kátí bó tiẹ̀ díẹ̀ kan kò tẹ̀ mí mi náà dání ẹ ó ti gbó ó ti gbó. máa fọlá mi wọ̀n ìyẹn ló simple jù next trip yẹn mi àti ẹlájọ máa lọ ọ̀rẹ́ ìgboro ti ń bọ̀ tó kó ogun ẹrù jagbajagba báyìí tó kàn ṣe ń bọ̀ ń bíbá. àdúgbò wa wà bọ́ rìn mo dẹ̀ wo púpọ̀ náà tó dẹ̀ dé tó ṣẹ̀dé láti Dubai lé máa ò lè kò sí ọ̀dọ́ máa máa kí kọ́pìnẹ̀ kémi náà wá máa mo gbogbo ẹrù mi wá ní òun dẹ̀ máa bẹ́ẹ̀ at least màá sì lò tó bí ọjọ́ mélòó kan pẹ̀lú ẹ̀ ò ní problem. o. gbogbo jíjẹ múmu mi ìrọ̀rùn ló gbọ́dọ̀ bá adébọ̀ náà ṣàmọ̀ náà. ṣùgbọ́n tèmi kan ni pé tí bá ti ń jí làárọ̀ tó jẹ fún mi ọ̀sán bèbá tó bá tún dalẹ́ kí n tún kí n tún bọ́ sórí bẹ́ẹ̀dì kí n sùn ní mi níṣẹ́ ọ̀kan tí mo wá bẹ̀ ṣe o ti gbọ́ gbogbo jíjẹ múmu mi this time ara ìgbọ̀rọ̀ mi gbọ́dọ̀ bàjẹ́ mo trust ẹ̀ na ìwọ ó pọ̀ lẹ̀. èmi òkú tẹ̀ mo kún yẹn ló simple jù nínú ayé yìí ṣé tó ń jẹ wàá jẹ wàá wà òkè. ṣé o tẹ́lẹ̀ mo ṣe wà yìí ebi ti ń pa mí ètò ìwọ kí sì kò lọ bá mi lóúnjẹ wá. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi náà mọ̀ pé ibi ti ń pa ẹ́ wọ kíchì kan dá oúnjẹ fara nígbà pé mo ṣe ní stíl kékeré kan. lọ́wọ́lọ́wọ́ báyìí àlejò ẹni mi ló dáná oúnjẹ fún mi. Ah, má máa ṣàwọn ìwà táwọn gbà yẹn pé ah, dáná oúnjẹ wá fẹ́ mi o. ìwọ lálejò ìwọ tó ti mọ̀ pé ilé máa wà bọ́rí ìsinmi lálejò. àlejò ni mí èmi ò lè lọ dáná kankan jàre. mo sì bẹ àkókò yìí tó ń ìyẹn náà yú ẹ gbogbo gbòdò ló wà létí ẹ ìyẹn abẹ́tà kò wọ kíchìn tó lọ dá lóúnjẹ. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. gbogbo ẹsẹ̀ ìṣe ìṣe ìyá. wà á ṣe lọ́dá lọ́dá dọ́pọ̀ rẹ̀ ẹjọ́. manama manama manama ìmọ̀ọ́rẹ́ o ìmọ̀ọ́rẹ́ o ìmọ̀ọ́rẹ́ o manama ìmọ̀ọ́rẹ́ o ìmọ̀ọ́rẹ́ o ìmọ̀ọ́rẹ́ o manama. kí ló dé? kẹ́ èmi nà èmi nà wà kò nà ó o jẹ rí mi bẹ̀rẹ̀ fírígì kí ló ṣe. mi ò sílé mi ò sílé mi ò sílé ah, mi ò sílé mi ò sílé tí pàtí sílé wọ̀ kì í rí mi mi ò sí nílé ó kàn lè má wò mí báyìí mo ti jáde mi ì sílé rárá mo ti travel. okay calm down yeah. just come outside jẹ́ ká ríra ká jọ sọ̀rọ̀ ìwọ ni mò ń wò yín náà ibi kọ́ ló ń wo èmi ò sí ilé o bí mo ṣe bẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lọ́pàá ni mo wà mi ò sí lẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà ló dẹ̀ náà pè mí ò pè mí lẹ́ẹ̀kan ṣé mi ló ń pè ní àbí àbí abo mi ló ń pè mi ò sí lé máa lọ. mo ní kẹ́ wo òun wò yìí náà o ṣe máa sọ fún mi pé tọ́pọ̀ ló wà tí mo dẹ̀ ń wò ẹ́ báyìí ẹ́ wọ́n ètò ṣe é ṣe báyìí náà. lábẹ́ òkì ń gbọ́mọ̀ o mi ò fẹ́ rí ẹ ó dà mi ò fẹ́ rí ẹ mi ò fẹ́ rí ẹ máa lọ. ẹ ṣe jẹ́ àrántí ẹ jọ oníkẹ́ ni mo béèrè àbí mo ṣe dé mo ṣe bọ̀ mo sáì gàlá tó kàn ó kàn fẹ́rẹ́ yẹ ó wọlé nígbà tó wọlé mo bẹ̀rẹ̀ mi kó bọ́ síta ó ní rárá òun ò sí ilé òun ò ṣe wà ìtọ́pá lòun wà mọ̀ pé tọ́pá ìwọ tí mo ń wo wọn báyìí ló sọ fún mi pé wà á tọ́pá báwo mo ṣe fẹ́ báwo ni níkẹ́sí mo máa parọ́ fún mi pé náà ni mo ń pè pé pé pé kò gbé fóònù mi ìgbà tó máa sọ̀rọ̀ sí i ó fóònù ni mo ń pè ṣóun ni mo ń pè ni mo lè ti wá wá sí ibi kó bó síta ó ní pé èmi kọ́ lòun rí pé ò sí ilé pé ti wà á tọ́pá. alábìdé ọ̀gá mi fọ́dún kó máa lọ mi ò fẹ́ rí. ẹni ò sọ pé kò ní lọ tí ẹ̀kọ́ tiẹ̀ ṣe yọjú sí náà èèyàn tó wẹ́ wá at least wọ́n ti ṣe attempt sí náà. tí ò bá lọ máa pariwo lélẹ̀ lórí o. olè bíi ti bá wo this guy looks so responsible. fọ́dún kó máa lọ ẹ wo ọ̀nkú ṣe ibi tọ́rọ̀ èdè yìí ó dà pé inú ti ń bi ṣe mọ ọ̀rẹ́ mi ni mo máa mọ̀wọ́ ẹ̀ dáadáa bóyá káyìn náà ṣe kọ̀kọ̀ máa lọ ná ẹ ẹ tí mo bá dẹ̀ ti wálẹ̀ ẹ lè rí ibi sẹ́tọ̀rọ̀ tó wà láàrin yín. nǹkan tí nìkẹ́ ṣe fún mi yóò dá ẹ kò dáná ọ báwo ni nìkẹ́ ṣe máa ṣe báyìí fún mi nìkẹ́ tí mo wò tó dẹ̀ sọ fún mi pé òun ò sí ilé. bóyá káyìn ṣe ó mọ kò kó máa sá fún mi náà. ẹnìkè wá ìtò olóhùn ṣe bá rẹ. wọ́n bò ń gbọ́rọ̀ àti tó máa lọ apariwo lèlé lórí o tí o bá lọ apariwo lèlé lórí o. You just need to help me to talk to her. Talk to her. Please talk to her. I promise to talk to her. Okay? Eh? ẹ̀wọ̀ Just go now. He said you should go. I mean, I need to, I need to talk to her. I need to talk to her. Look, look, but this is not fair, okay? This is not fair. I'm coming back. And I'm sleeping here tonight. If I'm not seeing you, I'm sleeping here tonight. I'm sleeping in your compound. This is where I'm sleeping. Okay? I'm sleeping here. I don't think you Olúwọ̀gbọ́n mi ìgbà ẹgbọ́n jàre báwo ló ṣe rìnnà pàdé ni tó ń bẹ́ẹ̀ lọ́tún bẹ́ẹ̀ ní ìrẹ́ ni irin náà. Arámidé ìgbà tó fi lọ sí Dubai ṣé o lè believe pé mo ṣe wedding ṣá. o ṣe marriage so o ò lè sọ fún mi pé o ṣe marriage àbí ṣé torí pé mi ò sílé mo travel lọ sí Dubai o ti rò pé bóyá mi ò lè wálé fún wedding rẹ. kò ní bínú nǹkan kékeré náà la kàn rọra ṣe ṣé o believe pé three days after ta ṣe wedding tán mo jáde lọ ni ìgbà tí màá padà dé mo bá ọ̀rẹ́ mi pẹ̀lú ọkọ mi tó dìde ó ní àjọṣepọ̀ serious one lórí bed. yéè best friend ẹ bò kí ló dé táwọn obìnrin máa ń ṣe báyìí. èwo nínú àwọn ọ̀rẹ́ wa ló ń sọ yẹn náà. wọ́n wọ́n wọ́ọ̀rì. àlẹ́ wo nínú wọn. lọ́nà kí ni ìṣòro ẹ̀ wàhálà ẹ̀gbọ́n ti pọ̀ ṣé bẹ́ẹ̀ máa lọ́ọ́ fún mi mọ́tò máa sọ fún ẹ tó bá yá. mi ò lè fílẹ̀ jọ. manama manama. ṣó wá bínú ni. manama manama. èmọ̀ rẹ̀ o èmọ̀ rẹ̀ o emore o manama emore o manama manama manama manama emore o emore o emore o manama emore o emore o emore o manama ìṣẹ́jú ìṣẹ́jú ló máa rìn sí i lára ilé ilé ló fẹ́ sùn sí. ibi tó wù mí kí n sùn sí lálẹ́ ibẹ̀ ni mo wà. ẹ jọ ìgbà ó ní gbogbo ìwà ilé ìwà tó bẹ̀rẹ̀ nínú ilé wọ́n sùn sórí bẹ́ẹ̀dì náà ah, ah, ṣé bórí bẹ́ẹ̀dì ló ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ wò ṣé ẹ rí tí ọlọ́run bá ti pọ̀ tẹ́yìn ọ̀run ó lè pa àyàn wọn ẹ ti gbọ́ ẹ̀yin ìyá o yóò ṣòro gbà. Hmm, kí ló tó ṣe máa ń misbehave báyìí kí ló tí láì fẹ́ ṣe rí báyìí. wo arábìdé fi mí lọ́rùn lẹ̀ ó dẹ jẹ́ ẹ̀sùn ọ̀rọ̀ ẹ sí mi ni ọ̀rọ̀ ẹ sí mi ni jọ o mi ò fẹ́ wà lẹ́ẹ̀ ibi tí mo fẹ́ sùn ni mo wà yìí o tó bá dẹ̀bọ̀ kó lè dá sun orí bẹ́ẹ̀dì wọ́n ṣẹ́pọ̀ àwọn èèyàn ní ìtàkó jẹ́ kán wá sùn tiẹ̀ nà àbí nǹkan mi wà bẹ́ẹ̀ ni ṣọ́ ara ẹ̀ o má ní mi lára o. irú ìyàwó nìyẹn irú ìyàwó nìyẹn kí ló ń gbénú ògùngùn náà ṣé ṣùgbọ́n gbénú ẹ̀ ni ah, ah. kí ni máa ń jìbò yẹn lọ tẹ́ kí ní sílẹ̀ lẹ́tọ́ bẹ̀rẹ̀ sí ní sùn ok fine tí wọ́n ti mọ̀ wípé o ò fẹ́ sórí bẹ́ẹ̀dì lọ pa iná kò jẹ́ ká sùn. kí kí n paná kí èmi paná kẹ wá yí mi lọ́rùn mọ́jú kílẹ̀ tó mọ́ àìrọ̀ ẹ̀jọ̀ ẹja finú ẹ̀ lẹ̀ bá a ṣe máa finú ẹ̀ sùn dé ní ìlú yìí. mo tún mọ̀ bá máa ń paná sùn mọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wáyé tó ń ṣe báyìí. ara mi dé o sórí tọ́lọ̀ bá ti fi ọ̀tá èèyàn wọ̀nyí kò lè pààyàn mọ́ o fi mi sílẹ̀ bí mi fẹ́ sùn lálẹ́ nílé àpaná. táwa lọ tẹ ẹ kí ló mí ìbà ọ̀rọ̀ tó sọ yẹn wáyé tó máa ń ṣe báyìí ná. ẹ ó yá wá sùn sórí bẹ́ẹ̀dì má bọ̀ náà. bòtẹ́rù bá ń bá ẹ̀ ránṣẹ́ pa àwọn ẹlòmíì ò kọ́ wá sùn tiẹ̀. manama manama manama manama. kò lè tó yẹn ṣùgbọ́n bá ti dé ẹ̀ṣọ́ gbogbo bá ti rí ayọ̀ díẹ̀. lọ́dọ̀ ẹ̀ka àròsàn. ìyá mi ìyá mi ò rẹ̀ ẹ inú mi dùn bẹ́ẹ̀ méjèèjì ṣe wà ní sí ẹ̀rọ kan lèmi fẹ́ trash out láàárọ̀ kí n tó jáde ṣé ilé tí n kọ́ yìí ní ṣiṣẹ́ fún gan ni nígbà tí mò ń ṣe ní port authority brown bá òtún mi nínú kíkọ́ jesus christ mo dẹ̀ fi ṣe foundation so peace ni jesus christ mo gbọ́dọ̀ wá àlàáfíà láàrin méjèèjì ọ̀rẹ́ ẹ̀ ó ní ọkàn láti sọ fún ẹ kẹ́ẹ̀ méjèèjì kẹ́ẹ̀rẹ̀ yanjú ó ní sínú rẹ̀ fẹ́ sọ yá ó ti dé. ẹ ṣe bàbá àgbà yín adalẹ a máa rí yín bá sà ẹ wo bàbá ìdẹ́bẹ̀ ṣe ń rí mi yìí níwò tẹ̀ ń wò mí yìí ẹ lè nígbàgbọ́ wípé mo ti ṣègbéyàwó rí. ìwọ. mo ti ṣègbéyàwó rí mo ti marry after three days tèmi àtọkọ mi ṣe ìgbéyàwó ìgbéyàwó alárinrin gidi ni o ká ṣe ìgbéyàwó tán ọ̀rẹ́ mi tó best mi lọ́jọ́ ìgbéyàwó wa best friend mi ni o kò tún wá káwọn àtọkọ mi papọ̀ lórí ibùsùn tọ́jọ́ ní àjọṣepọ̀. what ọ̀rẹ́ ẹ gba ọkọ ẹ ọ̀rẹ́ ẹ tiẹ̀ gba ọkọ ẹ lọ́jọ́ kẹta ìyàwó kí ló wá sí kò yẹ kó strong bú ẹ kí ló ṣe fún. ṣé ẹ rí i èmi fáwọn ọlọ́lọ́ lọ́wọ́ ni o àmọ́ bàbá ṣé irú ọ̀rẹ́ yẹn ó lẹ́tọ̀ọ́ láti máa bá rìn. Ah, what a work! ó yẹ kó strangle èkó padànù ó ka ọkọ ẹ ọ̀rẹ́ burúkú ni ọ̀rẹ́ bí júdásì nìyẹn. wọ́n yà mọ́ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn kí ká fi yẹn lẹ̀lẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa tọ̀rẹ́ ẹ̀ lè fẹ́ gbọ́ ká ṣètò ẹ̀ ṣèbí yẹn lè ti pẹ́ báíbọ̀n nìyẹn. bàbá ẹni tí a gbójú òkun lé kò jẹ ẹni àgbà ah, ẹni tí mò ń sọ ará mi dé burúkú tó jókòó òun lẹni tí mò ń sọ. àṣírí ẹ̀ dàrú. jọ No, wo ló ń Hey, hey, dọ̀nà jọ jọ ṣe pé Aramide ló gba ọkọ what Aramide so you are a devil incarnate you are a really devil devil incarnate ẹyẹ burúkú ni ẹnu ẹ jí o tó o say o dẹ̀ dúró that báyìí tójú ẹ̀ ta tó o fún ẹ báyìí ó gba ọkọ ọ̀rẹ́ ẹ tí mo máa sọ pé ọ̀rẹ́ ẹ bí ọmọ ìyá tó máa ń pòwe àbí o kì í sọ fún mi bẹ́ẹ̀ pé olóore kan kìíní kan ọmọ ìyá ni bí kìíní o wá gba ọkọ ẹ ọkọ ẹ bẹ̀rẹ̀ sí ní sandpaper lọ́jọ́ kẹta ó dájú gan na ó dájú it's not good it's bad it's wrong kódà kí ló dé èyí gidi mo pè é nà ó gba ọkọ rẹ too bad ah, ah. kí ni kí no no no ó jẹ ok ok kí ló fẹ́ kí ló fẹ́ fi defend ara ẹ. ilé mi wá ẹ ṣùgbọ́n ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ àti kékeré mi ni níkẹ́ bó ṣe máa ń ṣe nìyẹn bó ṣe máa ń forí gbogbo èèyàn gbára wọn nìyẹn so ìgbé ògùn ìjọ mi lójú èyí ló ń jọ lójú ṣé ni tẹ́kùnmí àti ìjọ sùn mọ́júmọ́ nulẹ̀ láàrin àjọ sùn ni bó dẹ̀ ṣe tí wàá jí láàárọ̀ ètò wàá pè yín tó ní mi àtòun alọ́rọ̀ ìjà kan wà gangan mo tún wò pé mo tún máa gbé ìṣe ẹ̀ dé ṣé ó dáa kó tún mú ẹ̀ bí dájú ṣe bó sọ wípé òun ṣègbéyàwó pé mo gba ọkọ òun ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ wípé ìjọ wo ni mo gba ọkọ ẹ̀ month wo ni kí ni déètì yẹn nínú month yẹn time wo ni kó jẹ́ kí n mọ̀. indefensible indefensible tí o bá níbẹ̀ kò lè sọ bẹ́ẹ̀ ó ṣe ni tí àwọn ọmọ kékeré wà lọ kò rí ẹni mú ọmú wa wáyé ọmú wọn gangan ìwọ ò fẹ́ pariwo ni tó bá jẹ́ pé lómi ni ẹ̀yẹ kó pariwo kí pépé wàá gbé kó rí i kó expose yẹn. bàbá ẹ yọ iye. bó tiẹ̀ jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí mo sọ fún yín látàárọ̀ àlá ni. àlá ni. àlá ni. àlá ló fọ gbogbo sábà bí ìjókòó tó yàjókò láàrin àlá lásán dírímì dírímì. àmọ́ kó bá má ṣẹlẹ̀ lójú ayé ó kí wá bá yí o aṣàgbàlagbà kẹ́lẹ̀ bá mi bá Arámidé sọ̀rọ̀. Arámidé ò sẹ́mi. Those anyone in their life will live will be dangerous species. Wọ́n sọ wípé pé àwọn tí yàbá ló kó wálé àwọn àtàrò. Lọ́dún tó bá kàn dàárọ̀ ọjọ́ kan, tẹ́lẹ̀ kan bá kàn kì mí mọ́ láti mo da ẹyin dé ni. Àdébẹ̀rẹ̀ sí ń dábẹ́rẹ́ bí bírọ́ìlà, àbí? Ẹ wo ọmọ kan tó sọ̀rọ̀, èmi ní àwọn nǹkan gidi tí mo fẹ́ ṣe láàárọ̀ ọ̀nì kàtà tó ń ṣe. and for your information ìwọ ló rẹ́ǹtì lé lọ́wọ́ mi ìwọ nìkan nínú ìdẹ̀rù tí máa padà ní ìdọ̀dọ̀ ọlọ́run mo fẹ́ kí o ṣàtúnṣe ibẹ̀ yẹn ṣọgbọ́n. mo ti mọ̀ wọn ò ní gbọ́ tèmi ọ̀rọ̀ mi ò kí ń wọ gbogbo wọn létí ẹ ṣé mi ò mọ̀kọ́ tí mò ń sọ ni bó lálàá mi máa ń ṣe ó wá dìgbà táwọn ẹ̀ bá ṣe tó bá tún padà máa da ọ̀rọ̀ yẹn lé mi lórí kò sí wàhálà ọlọ́mọ ó mọ nọ́mbà lè gbogbo yín o ṣe ti gbọ́. bó gbogbo ẹgbẹ́ yín ló débi kí ló dé ìwọ ni lé nìwọ ni lánàá bí ẹkún àkọ́kọ́ jẹ wọ́n lè mọ fílẹ̀ ayé mi lára nínú ilé òòrí kò ti sọ mi lẹ́nu ìwé ti wọ̀ láti tí mo ti ń gbé ibi báyìí kò sẹ́ni kò dúró wọn ò gbáriwo mi rí èyí ni máa pariwo ọ̀la ojoojúmọ́ báyìí máa pariwo ìjọ mélòó kọ́ ló tẹ̀sí bá mi gbé nínú ilé gan-an tí wàá lápọ̀ tó yìí ẹ́ mélòó ló fi bá mi gbé nínú ilé yìí tó fi ń fìnira lùgbà pẹ̀lú mi nínú ilé yìí kí ló dé kí ló dé tí gbogbo ẹrù ẹ lábẹ́ bó ti lè wù kó kéré mọ́ ṣé ìwọ nìkan ni. kò sí wàhálà kí n máa lọ Àràmídé. má lọ jọ kókó sí lọ. èmi mọ̀ pé àkínṣọ̀rẹ́ òrùkayọ̀ bó pẹ́ títí èrò ààrẹ ilé ẹ̀bùdó ọ̀la kémi máa lọ àbí má máa lọ àmọ́ mo fẹ́ kó mọ̀ kankan dájú pé tí bá fi lè lọ kúrò nínú ilé ẹ lẹ́ni màlẹ́kà kan ló lọ nínú ayé ẹ. ẹ kí ni mo gbọ́dọ̀ sọ. àná máa kàn lọ nínú ayé ẹ tábà wá wá màláìka alálùbáríkà màláìka olórí rẹ ṣé tíbi ti màláìka jáwé jura tó ń bẹ̀rẹ̀ yìí ni. ìwọ́lá ìlú ni àlejò ọ̀rọ̀ ẹ ṣáà tẹ̀lé ẹgbẹ́ pàṣẹ lọ́kùnjà lọ ẹ máa lọ ẹ kàn tí ẹ kàn máa lọ àwa nìyẹn máa lọ àkàyè gbogbo gbé jẹ kí ló dé tí wọ́n nìkan ni. look out Get out ìjì ọ̀rẹ́ kí ló dé ọ̀tọ̀ ní kẹjọ wà nílé akọni ní kì í sí ẹkú kúkú báyìí láìṣẹ̀ láìrò èmi mò ń sanwó náà ni mò fún lóúnjẹ lójoojúmọ́ ah, ah, o tún ní fi mọ̀ mí wọ́n tún máa fáyé ni mí lára ìka òṣì ẹlẹ́rù wọ̀gọ̀wọ̀gọ̀ tẹ̀sí mo fọ́ọ̀mù. Let me change ẹ ní ṣéǹjì gbà. mi ní ṣéǹjì gbà wèrè yìí wò ní ẹ fún mi ṣéǹjì two hundred naira ni. ẹ ọbẹ̀ náà kọ́ láwọ̀ fún yìí ni ẹ̀wọ̀n lórí méjì. ọ̀tọ̀ ọ̀tọ̀ níbi tí mo ti pé yín fatubi mo ti gbẹ̀yìn orí fídà àjọ àlẹ́bí ti gbà wọ́n tí wọ́n lẹ́nu àlọ́ wọn ti yín. mo ní ká tún mi ṣéǹjì mi. ẹ má dá tèmi sí náà after all àdúrà mi pẹ̀lú ọ nìyẹn mo rẹ ti fún wọn kò sí kò tó kàn mí pẹ̀lú tí náà. ọ̀rọ̀ tí fògànà dọ̀dọ̀ ti yín àwọn ni mò ń bá sọ̀rọ̀ kí n ti yín ẹ fẹ́ mi dábàá fẹ́ ṣe orí burúkú ẹ fún mi ṣéǹjì mi jàre. èmi ọba tí ó bá yẹ pé mo nílò ẹni ni mo mọ̀ kó tó kí n ṣe wúrọ̀ bèrè mi ládùúrà ọba gbogbo ọlọ́kà tó wà lájọ alóbìnrin mi ṣe é sì tó bá pé mo ní ẹ̀rọ ìmọ̀ kan tó lè fi ṣe fún ẹ o. ẹ lo broda broda ti bẹ́ẹ̀ ti gbó yín lọ́wọ́ ẹ̀. ẹ kí wọ́n lọ wá ṣe yín náà ẹ gbọ́dọ̀ ti dúró ẹ bóbìnrin gbé lé ẹ lọ́mọ máa dúró ju ẹ lọ́mọ tó jọ. ẹ máa lọ ẹ máa lọ a máa tún a máa tún padà níra ṣé o ní wọ́n béèrè mẹ́rin ní bọ́ǹkì wàá nìkan tí màá ṣe fún ẹ ọ nílẹ o ní èmi manama manama. ẹ kí ló lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ tí mo sọ síbẹ̀ ipò yọ lórí burúkú olùsí kí ni tiẹ̀ wọ́n lọ bá mi ṣiṣẹ́ ọwọ́ mi ni. ẹ bọ̀ tí olóbìnrin kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ láyé ẹ wọ́n jẹ́ mi ò ti fọ́lẹ̀ ni wọ́n ní kí n bá dàtúrọ̀ yín mọ̀ dàtúrọ̀ yín mọ́ dẹ́kun lè fílẹ̀ mọ̀ dẹ́kun tẹ̀mí yọ̀ọ́ lọ́ọ̀ nípa rẹ̀ nínú ọtí mo lọ ṣe tí mo lọ yò ẹ̀bùn ọ̀tún wáyé mi o tọkọlọ́run tó gbọ́jọ́. ìwọ lẹ́mìí máa bẹ kúrú máa bẹ dọ́gba ìwọ bẹ́ẹ̀ sọ fún ẹ bàbá wọ èṣù èṣù rẹ èṣù gbẹ́nu mi èmi rè wèrè wèrè rẹ o wèrè wèrè rẹ máa bẹ kúrú máa bẹ dọ́gba. kó kú wa bẹ yàwó ẹ máa bẹ wọ bẹ o ti gbọ́ tóró ti ṣàgbákú ọ̀rọ̀ lẹ́ni yìí. àpọ̀ ṣàfàlà sọ pé fún gbogbo ṣe rí. Ah, ọmọbìnrin ò dẹ̀ tó tó ọlọ́run kọ̀ọ̀rọ̀ ó lè sọ fún wọn níbi mo ṣe ń lọ yìí ó ní màá rí kò bínú abọ́ mi ò gbọ́dọ̀ jẹ́ kó bí mi nínú. ìpẹ̀lẹ́ mo ti fẹ́lẹ̀ máa lọ máa lọ máa lọ mo fẹ́lẹ̀ lọ mo ti fẹ́lẹ̀ máa lọ. bẹ́ẹ̀ ṣàpọ̀ ló wà ayé bẹ̀rẹ̀ ti bàjẹ́. ọmọbìnrin sílẹ̀ bá tó fọ ayé bẹ̀rẹ̀ fọlọ́. ọ ìgbọ́dọ̀ ayé bẹ̀rẹ̀ jẹ́ lógún. lórí ti wà láyìíká wọn ò ní pẹ́ dé wọn wá wa yín lóhùn. Ah, màláìka dé gbogbo ayé wa tó dára lórí ọba àgbà àṣọ orí ìlẹ̀ ṣà àlẹ́ tó kọ́kọ́. màdàmú ni ẹ wúlẹ̀ ẹ wúlẹ̀ ẹ wúlẹ̀ fàdúrà. ìsìnjọba rẹ̀ dé bí àṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ fọ̀pá ìrì rẹ̀ fọ́ ògbò ipa ẹ̀ṣẹ̀ jehova ọ bẹ́ẹ̀ni mímọ́ ọ kírọ̀ṣẹ́ ìjẹ́wọ́ àti tàájẹ́jọ́ ṣe orógbó níbi tí ó ti ń ta ọjà. ṣẹ́gbọ́n ọ́nìta ni ẹni tí ẹ tó ń ṣe orógbó wò níbi tí ẹ ti ń ta ọjà. ìyá bílíkì ni. olúwa olúwa bímọ hmm, hmm, hmm, bẹ́ẹ̀ni ìjọba ìpẹ́ ẹni tí a sọ̀rọ̀ pé ó ti rí kọ́mọ́bìtì ó ti tájá. <laughs> ọ̀rẹ́ dà sọ yìí ó ti rí kọ́mọ́ṣọ́ọ̀bù yín o. àdàbàjọ mo sọ bẹ́ẹ̀ náà torí ẹ̀ náà mo ṣe tàtàtà tí mo rọ́jà bá ń bẹ̀. ìdí ọmọ ìpè kò sí ń pọ̀ tí ó dé tí òun akọ́lé ṣe. onígbàgbọ́ onígbàgbọ́. tí ó bá jẹ́ bẹ́ẹ̀ bàá mi wá kẹ́ẹ́jì funfun kì í omi kì ó wá nínú ẹ̀ tí ó bá ti pé dé ní àáṣe àkànṣe àdúrásì omi ọjọ́ mẹ́ta. ó ní kí ẹ̀ mú owó nínú àpò yín kí ẹ lọ fi ra kéèkì fún páláwú ẹ wá dúdú omi wá láti lè ní ọba yìí lè sí ìyàwó àwa ṣe àdúrà sí ìpẹ̀lẹ́ fún wọn ìsọyún. olúwa mímọ́ mímọ́ hmm, bẹ́ẹ̀ olúwa bẹ́ẹ̀ gbogbo ogun ni ọba mi ṣe. gbogbo ogun ni ọba mi ṣe òun máa ṣe kọ̀ kù ah! olúwa olúwa. àlàáfíà fún yín ránṣẹ́. ẹ jókòó àlàáfíà fún yín. ẹ ní báyìí báyìí sìn ẹ wá dìde ẹ wá lọ sí ilẹ̀ àánú ẹ lọ jí ipò ìlànà lẹ́ẹ̀méje ẹ fi oníbalẹ̀ gbò ní ẹ̀méje méje méje ní kẹrẹ ṣe óyá óyá óyá óyá óyá óyá. ta ni ọpọ irun. ẹ ọkú ẹ̀yin ló kàn ẹ wọlé. àbẹ́mi bẹ́ẹ̀ni ẹ má bínú ẹ ti jẹ́ kí àwọn kọ̀ọ̀kan. irọ́ irọ́ ẹ má jẹ́ kí n gbé fún wọn protocol ni ẹgbẹ́ baládùúrà bó ṣe filẹ̀ nínú ìjọ yìí bẹ́ẹ̀ ṣe mo máa ṣe ọ̀nà ìbéèrè yín fẹ́ẹ́ lómi o ẹ wọlé ká gbàdúrà. màá kúnlẹ̀ báyìí wọ́n wá gbàdúrà fún mi. <laughs> màláìka ẹ bá ṣàdúrà fún ọ. ó bẹ́ẹ̀ lọ. Ah, mi ò mọ gómìnà bọ̀ sẹ́ńtẹ̀ bìrà lóore ni ẹni tó ní wọn àgbẹ̀fẹ́ fẹ́mi lélẹ̀ àbọ̀ mọ̀ mi máa ń náwó tẹ̀ wojú mi ó ò mọ̀ mi tájọ́ gún ọ̀kadà tí wọ́n sọ fún ẹ̀mí pé èṣù ń gbẹ́nu ẹ̀ ìwọ ọgọ́ lè ṣù wọ́n àtẹ̀ṣù jẹ́ gbé ẹjọ́ sùn ẹjọ́ jí tó jíwèé fún mi bí bàtà mi ṣe rí bí bàtà mi jẹ lẹ́yìn ẹsẹ̀ tí mo wọ ìṣàpá kí ló sọ pé mo wọ̀ ah ìwọ ọ̀hán gbàdúrà fẹ́mi ẹ má bínú eléyìí ó ṣe màláìka o òun náà ti jẹ́ pàṣọ àbí ṣáìdò ṣùpá bóyá yorùbá ló máa jẹ́ dọ́tí alàgbà bá jẹ́ gógógógó alàgbà tó ní jọ ìtọ́ bá dé wàá padà wá ṣẹ́gbọ́ ẹṣẹ́gbọ́. bó ṣe lọ yẹn o fẹ́ lọ kú ni o. ẹ má lọ ẹ má lọ ọ lè bẹ lọ kú ni o. ọlọ́ọ̀ pèsè mọ́tò bá ti fẹ́ fà yín sílẹ̀ fún yín àdìjá kò jẹ́ àkọ́bí bábá ẹ̀. òun lẹni tó ń ṣe ọ̀nà tó wà ẹ̀gbọ́n ilé òṣèlú. adédìjá adédìjá níbi kí ẹ̀fọ́ adéwà lọ́ọ̀rẹ́ tó bá títí adédìjá fún mi ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ fún mi. ẹ̀ ọkọ ẹ̀yẹ máa bọ̀ tí ẹ̀ ẹ̀ ẹ̀ jókòó jókòó jókòó jókòó ẹ̀ kì í lọ sọ́ọ̀tì mi náà ah jẹ́ mo ti lọ́ bìrì. ẹ̀jọ̀ ẹ̀ fi mílẹ̀ dá ẹ̀ náà bẹ̀rẹ̀ jòkó lọ́rùn ẹ̀jọ̀. ṣé màláìkà tí ọlọ́run ọba tí ó fi àmì òróró náà fá wa òun lè ní gbé ẹni ẹ̀jẹ̀ olúwa yẹn. sẹ́yìn ò mọ̀ wípé tí ẹ bá fi lè gbé ẹni ẹ̀jẹ̀ olúwa yẹn gbé ẹni ẹ̀jẹ̀ olúwa yìí àbí ẹni pé ẹgbẹ́ ọlọ́run létí ni. wọ́n rìn lọ wọ́n rìn lọ ah ìfowó tó lóun máa lè sí kẹ́ aṣọ náà máa gbé níwájú rere tó rọ̀ eh! ẹ ẹ jọ̀wọ́ ẹ kó gbàgbà fún bá mi bẹ̀rẹ̀ ẹ bá mi bẹ̀rẹ̀ kó gbàgbà fún mi tó gbàgbà fún mi kọ́ ọlọ́mọdé òkè mímẹ́ kọjá kó mára lọ́wọ́ ó ti túbá ẹjọ́ ẹ pín ṣàdúrà fún un. oh hmm. the over. Ah, ẹjọ́ tẹ̀ mí lórí ẹjọ́ tẹ̀ mí lórí ah. ẹjọ́ tẹ̀ mí lórí ẹjọ́. the jésù kristi májèlé mímọ́. ìmọ̀ rẹ̀ òun ìmọ̀ rẹ̀ òun ìmọ̀ rẹ̀ òun. tún ṣì lè rí ẹ mo tún ṣì lè fi ojú méjì mo tún ṣì lè fi kàn ẹ olórí mà ṣe ọ olórí mi lẹ́dàá mo mà dúpẹ́ ọ ṣùgbọ́n adúrú nǹkan tó kó sínú ayé mi lẹ́nu ìgbà tó kàn tó kàn ra fi lọ ṣá ṣùgbọ́n olùdààmú tó kàn nínú ayé mi wọ́n ah, dá mo yọ ọba kùnà bí o lè mọ bí ìfẹ́ tí mo ní sí ẹ o lè mọ bó ṣe tó ìgbà tó lọ mi ò gbádùn mi ò gbádùn at all before you were alright No, mo nífẹ̀ẹ́ gan ni ẹlẹ́dàá ẹ̀dẹ́ mi kan mo nífẹ̀ẹ́ níkẹ́. ọ̀rọ̀ ẹni gan mi ò understand ẹni but now I'm back for you. Are you sure? Probably. Seriously. Yeah. Wow. nice to meet you. First of all, success will welcome. You're welcome. What tó you pé mo lọ́rẹ́ mi ti ń pariwo àìlèsùn ilé mọ́ o Adéníkẹ́ ni o Adéníkẹ́ ni o even kí n máa pè á ní kí ló ṣẹlẹ̀ Adéníkẹ́ kọ́ léyìí in táwọn ọ̀rẹ́ wa tó kò bá wà lè kò bá mú nǹkan tí mo sọ ṣe but kí ló rí tó dọ́ọ́rọ́ fún ọ̀rẹ́ wa láàrin méjì kan kò fẹ́ dọ́ọ́rọ́ kí ló ṣe tó ṣe báyìí fọ́ọ̀rẹ́ wa. èmi náà kò kí ṣe pé mi ò nífẹ̀ẹ́ but ẹ̀rọ ẹyẹ ọkùnrin but now mo rí i pé lover boy ni. ọ̀rẹ́ mi kì í ṣe playboy kò ń ṣe player láì ṣe Messi àbí Ronaldo <laughs> irọ́ ni a fẹ́ gbé ẹ̀ ni. so fìlà tó sọ̀rọ̀ náà actually nígbà wọn fi ń jáde sí bọ̀ bó ṣe ló wà lára ní kí n attend sexual understand so mo fẹ́ dọ́dọ̀ bí n pè so tí bẹ́ẹ̀ bá rẹ̀ ti dé bá mi sọ wọn kó wá bá mi ní joint. so ok Adenike feel at home ṣùgbọ́n ilé ni ilé o <laughs> ee làwí. kò ṣe àgbọn ọkọ tó rẹ ní sọ́nsì ìgbà tí mi ò rí ẹ àwọn ìdààmú ló dé bá gbogbo wọn mo ṣe dé bá mi ló dé bá wọn ọ̀wá ọ̀rọ̀ àìdá àtọ̀ mi ṣe ń sick tí mo ń bì bẹ́ẹ̀ ni mo ń yàgbẹ́ mm-hmm. bó ṣe ń fi rọ́ọ̀bù pa mí lára ló gbogbo ẹ̀ pa mí láyà mi ò gbádùn. Eh? nítorí àyà mi má fi mi sílẹ̀ owó nífẹ̀ mi ìwọ láyé mi wọ nígbèsè ayé mi. manama manama manama. ó dùn mí nínú lẹ́nu gan-an mo pé mo ti sọ fún ẹ láti jẹ́ pé kò dùn mí nínú bó ṣe dùn mí nínú lẹ́nu ọmọ bá dùn mí nínú mi dùn. Thank you ilé so wà òkè. ìyá ọkọ tó dáa ló ní o ó ní ìyá ọkọ tó dáa èmi ò sọ ní wàhálà o gbogbo orí mi ṣe jẹ́ǹtù jẹ́ǹtù ni ilé mi tó dẹ̀wọ̀ yìí ò ní dáhùn agbára ọlọ́run ọlọ́run àṣẹ náà yàrá nígbà dáhùn. wọ́n mi létí kí ló tẹ̀ gbórúkọ mi yẹn ni. ọmọ mi state mi Ogun state. Ogun state dandan ìyàwó ìlú fún ìlú péréte ah! sórí ilé aláyọ̀ nílé wa sórí ìyàwó àtọ̀run àbúrò àtẹ̀mí àjù púpọ̀ bẹ́ẹ̀ náà lọ ó ṣàtìsọ fún mi bàbá òun ti papòdà. bẹ́ẹ̀ mo sọ fún mi nù tó bá ti wà nínú ilé wa tó ń ṣe pẹ̀lú wa tí ò sí wàhálà pẹ̀lú wa ò lè ní sọ̀rọ̀ ọ̀yà ọkọ ènìyàn jẹ́jẹ́ lòun náà. àǹtí problem ti yẹn you are welcome to our family. thank you. ní a máa jẹun máa jẹun. ìyàwó mi ò jẹun. oúnjẹ mà ò jẹ náà fúlà tó mọ̀ fúlà tó mọ̀ ẹni kì í fìlà tó mà. òwò bí ẹni pẹ́yìn gbọ́ ti mọ̀ pé mi ì fúré tẹ́lẹ̀ gbogbo àwọn kìíní kan ní mi lára ni. má ti ju o ó túraká àìdí ó túraká túraká túraká. ẹ ṣe mọ mi. manama manama manama manama èmọ̀ rẹ̀ o títí bí ìlú àti mímì fi ní kí n fìlà tó ṣé màá kọ̀rọ̀ sí ìyọkọ mi lẹ́nu ni àbí kí wá délé tọkọ sọ pé ìwà tí mi ń wù tẹ́lẹ̀ mu tí mò ń yàn sí. wọ́n mi ṣe lẹ́ni kí n fìlà tó lẹ sọ. fìlà tó tó tó wà ókè. nínú ìjàre nínú ẹjọ máa tí mo tún lè fìlà tó jù báyìí lọ. fìlà tó fìlà tó ó wà ókè ó yá ah. Panama. gbogbo ilé tó ń ṣe yìí kẹ̀? Bẹ́ẹ̀ yóò kó ní. Búrú rẹ̀. Ṣáàdọ̀ láàbù rẹ̀ ni. Kò ní ìtò. Ìlú sùn mi láti jẹun. Nonsense! Ṣéṣe wá lé. Sọ̀rọ̀ tí ó ti sọ̀rọ̀ tí mi jẹ́ oṣù ẹ̀mú ṣe é rò bí ìgbà ọmọdé. Ẹ ó ti sọ ó ti sọ problem. Kí ni èso èso tí ò ní wéètì? torí pé mi ti jẹ kankan gan láàárọ̀ o ní ò jẹ́ kó le jù yẹn lọ́wọ́ pé mo ti jẹ kankan ni ẹ ní ilé ìjókòó bí i. sórí kò bá yàgbẹ́ sí ìyàtọ̀ tó mọ̀ pé iṣu ẹ̀ máa ní wéètì ibi tá a ti jẹun ibi tá ti jẹun. ẹ eléyìí wàá dà padà sí ìjọ wa mo ń ṣe inú ilé mi ó ti gbọ́ báyìí tó bá yẹ pé èmi fúnra mi ni mo bí e ọmọ lè lẹ̀ ẹ̀ ń ti bá rẹ̀ wọn lẹ́yìn gan lọ́gbọ́n dọwọ́ rú tí wọ́n lọ ní kí fílà tó àtúwá fílà tó tó tún dogun iṣọ́ mélòó ni mo sọ láti ẹ̀rọ ní kí kí n sọ bí mo ṣe máa ń mọ̀ mọ́ so èso ti máa ń sọ gan ni ṣé gbogbo ẹlẹ́rù pẹ́ máa lè gbé nílé ìmọ̀ ni. bẹ́ẹ̀ sọ èso tí ò ní lé fún kó dákẹ́ lu ẹ̀ lórí ẹ̀ pé ta lórí ẹ̀ ojú ò tiẹ̀ tiẹ̀ ojú first time first time first time ló wá sí ìyànà ló wọ́n ṣe ṣe kókò bá bẹ̀jẹ̀ lẹ́ẹ̀kan náà ó jẹ́ rọra ṣe díẹ̀ díẹ̀. akókò ti ní kó gbé mi lọ síbi tó ti gbé mi wá. manama manama manama. a tún wí gbogbo ẹ̀ náà kò sí ìtò balára mú bẹ́ẹ̀ ó tún wá ó tún wá gbogbo ẹ̀ bàjẹ́ ó tó ó tún wá bí ẹran ẹ̀rọ bíbà tó lè jẹ́ kó gbọ́ àwọn kíkó wọ̀ kọ̀ọ̀kan pípù lórí síìtì bíbà yìí ó lóun fẹ́ máa dẹran lọ sínú mọ́tò mọ́tò tí bàbá rẹ̀ aláya ẹ̀ rà fún èmi ìwà ìwà àjòkó sínú mọ́tò lè wà jẹ́ ìṣinṣin ìṣinṣin àtàyàn kó máa rìn nínú mọ́tò kó bọ́ síbù kò jọ torí wọ́n rìn lọ ẹ̀ ọ̀kadà ló máa gbé ẹ nílé. Ah, ọmọ ẹ sórí tí bá ti mú ìyá ẹ tí bá ti mú ìyá ẹ ìyá ẹ ìyá ẹ ni mo sọ fún ẹ màá jẹ́ kó mọ̀ sára èmi èmi ní kẹ́mà ni ó mọ̀ ẹ̀ẹ́ ló wàhálà lórí kó ti wọ green sórí black kó ti bìlí pé wọn náà ti já ó ẹ kí ló sọ ó dẹ̀ ti gbàgbé o ti gbàgbé pé mi ni mo kọ́ ìyá ẹ ló gé ṣe o má wọ ní sẹ́kójú ẹ ti ń dán ojú ẹ ti ń dán wọn náà ti ó ti ń bẹ fi chingom lẹ́kí ní mójú ó ti bìlí pé wọn náà ti jẹ lọ no má wọ ní. ẹ lọ́dọ̀ yìí máa jẹ́ kò mọ̀ máa jẹ́ kò mọ̀. mọ́mí ẹ má ṣe ẹ má bínú o ẹ sọ pé ẹ ń sin wèrè náà gbàyò. wèrè kẹ kò ń ṣe wèrè kò ń ṣe wèrè àgbélébù tiwa nínú ilé yìí nìyẹn bẹ́ẹ̀ ni ní kẹ̀mánàmà náà ń pè ṣé ìyọ̀mọ́ ní kẹ̀mánàmà ni kò pé méjì ládùúgbò yìí. mọ́mí ẹ má bínú o ṣé ìmọ̀kọ́ tó ń pè ní mánámà ni tábà nǹkan máa ẹni tó ní àdúrọ̀nà ẹni tó ní wèrè ó yẹ kó yẹ yìí tó gbádùn. tó bá sọ bẹ́ẹ̀ déédéé torí pé ó máa gbádùn lè ó máa ṣe bó ṣe wù lọ́la ó tún lè rí lọ́la sí kó tún kó tún jẹ́ǹtù wà nǹkan tá à ń sí nìyẹn. ti èmi máa ń dá mà nílò tọ. hello yeah i'm on my way i need fowó ṣe yes i know that i'll be there all right. mọ́mí ẹ má bínú ẹ má sọ fún mi pé eégún àtiró wọlé tó wọlé ń sìn òun nìyẹn àtiró jáde tó jáde yìí o. <laughs> òun kúkú ni òun ni kò pé méjì gbèjì kọ́ nìyẹn ẹ̀bí òun nìkan yìí náà ni níkẹ́ mánámà. mọ́mí dájúdájú èèyàn bí ọ̀gá ni ọlọ́run dá níkẹ́ mánámà bí kílẹ̀ pé. mánámà mánámà tiẹ̀ gbójú sẹ́gbẹ̀ẹ́ kó tiẹ̀ wò péyàn kan tiẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ látàárọ̀ báyìí ló ń ṣe báyìí mú kó odó kò ní jẹ́ kí n máa dọ̀rọ̀ lẹ̀ ṣá bíbí hello. ẹjọ má disturb nǹkan tí mo ní lójú ìpàdé ìṣòro iṣẹ́ tí gbọ́. àwọn èèyàn ṣá ẹlòmí kan wà wọn mójú wọn mọ́ra kò síbi tó ti lè bóbìnrin sọ̀rọ̀ lórí jẹ́ pé gbogbo ẹjọ́ ni jíjẹ ni fún wọn gbọ́ nǹkan lẹ́yìn sí nǹkan tí ò yé ẹ bóyá o ti gbọ́ àbọ̀ ò tí ì tẹ́lẹ̀ a princess bọ́ yémejà orí ilẹ̀ ní ẹ gbàgbé honestly. ìpele ìtẹ̀ náà ti dùn ó rẹ̀ rántí ẹjọ torí Ọlọ́run ẹ wo bọbọ tó wà lọǹkan yẹn ẹjọ mo fẹ́ níbẹ̀ mo fẹ́ fún dọkúmẹtì ọwọ́ mi ẹjọ. Manama Manama Manama Manama. Thank you bá ṣe ń gbẹ bọ lára. àǹtí ah, ayé nílé jókòó sí i. káyọ̀ wá láti lè ní àbí ìlú ẹ̀yìn òwà kọ́ tó mẹ́tì fún mi lẹ́yìn ẹ̀dọ́wájú. báwo lẹ́yìn ni wọ́n ṣe máa ń ṣe báyìí náà. wàá ọ̀gbẹ́ni ìwọ mọ kó tó ń ṣẹlẹ̀ ń tiẹ̀ tábà ríra a máa máa sọ̀rọ̀. I believe I can fly. I believe I can fly. èèyàn kan wà tó jẹ́ wípé aṣọ ọlọ́kọ̀ bo wọn lára wèrè paraku ayé àtọ̀ ń wọ́n kí ni ìṣòro wọn náà kí lọ́kùn ayé wọn nínú nǹkan tó ń tẹ̀lé ní báyìí òjò torí ọlọ́run ẹni tí yóò bá ti fẹ́ sori burúkú nínú mọ́tò yìí yóò bá ti fẹ́ ja wèrè nínú mọ́tò yìí níbo yẹn sọ kó lọ ra jẹ́ kí ni kó ra fi mílẹ̀ bí mo yẹ wáyé o ó ti yẹ ẹni tí yóò bá ti fẹ́ ja fún nínú mọ́tò yìí kó má dá sí nǹkan tí yóò bá kàn ó kó àbẹ́kẹ̀ má rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní mọ́tò yìí. ẹ̀wò ẹ̀wò ẹ̀wò ẹ̀wò ẹ̀wò ẹ̀wò èmi tọ́lọ̀ bá ní pé èmi àti ẹtú máa ríra wájọ́ mi ó ti yẹ wàá fún ẹ nọ́mbà mi àbí ṣé wàá sì gba nọ́mbà mi báyìí jọ torí ọ náà. yóò ewu láriwo òṣìṣẹ́ ń pa yìí ẹ pariwo sí ọ̀sẹ̀ tí a sọ owó mọ́tò tó fara nìyàn ewu ah, ni bá kò bọ́lẹ̀ jàre. ẹ wo dírẹ́fà ìjọ ìdúró fún mi níwájú bẹ́ẹ̀. ẹ wo ẹjọ́ bọ́ọ̀lù. bọ́ọ̀kọ̀ tẹ ṣe yẹn ń gbọ́ ẹ̀ ń ẹ o. Hmm. dírẹ́fà ìdúró fún mi bẹ́ẹ̀ mi ti dé bọ́ọ̀tọ̀ mi bọ̀ máa bọ́lẹ̀. ẹdúró ẹ dúró manama ìmọ̀re o ìmọ̀re o ìmọ̀re o ìmọ̀re o manama èmọ̀re o èmọ̀re o èmọ̀re o manama ìṣẹ́jú ìṣẹ́jú ló má rìn sí i lára tó bá rìn sí i lára a máa lọ máa ṣìwàwù àṣeburúkú ṣeré bó bá ṣe wá ní kẹ́ẹ̀dẹ́gbà tó bá sọ pé bẹ́ẹ̀ ni. ajibọ ọkọ mi ó máa ti pa àpálẹ ni. Ah, iṣẹ́ ṣe rí lẹ́nu ní ẹ̀rọ. Mami, kí ló wà ń lẹ́bí ń pa mí gan. ò ah, <laughs> jẹ́rìí oúnjẹ ti wà lẹ́ẹ̀ kódà oúnjẹ tó fẹ́ràn jù aláṣẹ ńlá ló sè. aláṣẹ ńlá ṣé wọ́n ṣe patí ládùúgbò. a ṣe patí àmọ́ aláṣẹ ńlá ló sè oúnjẹ tó sì fẹ́ràn. Ah, ṣé ẹ lọ gbólópòkó aṣọ oúnjẹ yìí. mami mi ti dáná tán ó yà ẹ́ lẹ́nu ọdún òwò mo gbà tí mo mú nọ́mbà mọ́mì lórí fóònù mo fẹ́ mo fẹ́ mọ́nítọ̀ ẹ̀ kí n mọ irú èèyàn tó jẹ́ then satisfied tí mo ṣe pé mọ́ mi ọdún mo ti ṣe finding secret mo dẹ̀ rí pé ìyá tó ṣe é fi ní ọkọ àti ní ọkọ ní wọn but bíbọ̀ o ní láti ṣe máa fún mi tó jẹ́ lọ́ọ̀rẹ́ ti yé mi mo really love ẹ̀ gan I really love you from the bottom of my heart. I am so sorry about everything. like her. She's a very nice woman. Yes, I know. Mo rí èèyàn Okay, okay. Please, she's my business. She's my mom. Oh, she's my business. <laughs> relationship the Father with the man. Your terms oh, God. What is it? Okay, I love you. Got me the wallet to me. Kishi Pibia Kamanyo Alali. We are boyfriend, girlfriend, conversation. I didn't want marry you. Okay, come on, baby. I love you. You get to show me back. Love, I'm up Maybe she's love you. We're not love retirement. ẹ̀yin ènìyàn. bàbá wa ò ń dúró fún ọmọ yẹn lórí arákùnrin yìí ẹ̀mí kan tẹ̀lé ní débi ṣùgbọ́n olóògbé yìí má sùn fún ẹni agbára lẹ́mí ẹ̀ lọ tó láwà wà tí kò ráyè wọlé ǹjẹ́ ṣàkíyèsí kọkùnrin dá yìí láàmú. ìgbà ẹ gbọ́ màmá ẹ̀mí ọlọ́run sọ fún mi pé ọkọ̀ orin tó tì í débi tó gbẹ̀yìn lè yìí ìyá yín ti gbìyànjú débi wípé ìgbà tí ìyá yín dùn ọ̀rí títí títí ìgbà kan lọ kọ́ ọ̀rọ̀ mi kan rẹ̀ mi kan ibo nìyá yín wà. ìgbà tẹ ìgbà tí mo dàgbà náà tí mo rí pé ẹlẹgbẹdẹ ní olóòrò ẹ náà ni màmá mi kú sí. wọ́n ò arábìnrin tí ó ní gàdàgàdà yìí bàbá tó tún sílẹ̀ yìí ìyá tó rí ẹkọ́ jẹ́ lórí arákùnrin yìí nígbà gbogbo kan lọkùnrin tó nígbà yẹn àsìkò rẹ̀ lọ́fẹ́ gbà ṣùgbọ́n ní ìfòtítọ́ sí ọ nítorí pé òun náà ti rìn títí títí wọ́n ní kókó bá rẹ̀ káàkiri wípé níkẹ́ni àga tó wọ́n látọ̀wọ́ wọ́n ṣàkíyèsí ogun tó ń da abúlébọ̀ yìí ẹ̀mọ́ náà ń fún pé òun ti ṣe láṣẹ wọlé tó kò ní gbé ní mọ́ ṣùgbọ́n ṣàkíyèsí kankan olúwa ní iṣẹ́ kọ́lá tó ṣe ṣùgbọ́n wo tí arábìnrin bá gbádùn tán wàá dá májèmú lókè yìí pé òun ló fi ṣayé orí nítorí ọkọ mi tún tẹ̀lé káàkiri. ṣetán ṣetán. ẹ jẹ́ àgbàdua ọlọ́run israẹli gbogbo agbára tó wà nínú ọ̀la tẹ́lọ̀ ó yà pínlẹ̀ sọ́run. ẹ jáde. gbogbo ẹ̀mí àbísà ọlọ́run ẹ jáde àyà yóò pa gbogbo òjòjì ẹ̀mẹ́ ẹ fi bọ̀ jáde nípa láti gbogbo ẹ̀mí rẹ̀ ẹgbẹ́ náà sọ̀rọ̀. ọ̀rọ̀ jáde àṣàtà ni nítorí sọ́ọ̀nì jáde ní àgbàlá rẹ̀ bíbélì ní fún mi pé alẹ́